ó máa láòdù gan-an ilẹ̀ amẹ́ríkà máa mìtìtì láti brooklyn dé new york city los angeles florida miami texas dallas àti káàkiri wọn yóò ti wá èròyà wá wò ó ẹ wá wo alhaji akeem ejire tutuye níbi tí pẹpẹ yóò ti pọnmọ lórílẹ̀-èdè amẹ́ríkà nígbà olórin fuji ni alhaji akeem ejire tutuye yóò ti fi orin dá àwọn olólùfẹ́ ẹ̀ lárayá ìyẹn lọ́jọ́ ọdún lọ́jọ́ ọdún lọ́jọ́ ọdún ìtúnú àwẹ̀ ní monday ọjọ́ kejì gan ni ètò pàtàkì fẹ́ wáyè ṣé o ní nǹkan là á jẹ́ kó ṣe ilẹ̀ Amẹ́ríkà máa mìtìtì pàápàá ní Brooklyn ní New York City ìtùnú àwẹ̀ fiesta ní gbajúmọ̀ olórin fújì ìpèrè àṣálẹ̀ ọjọ́ ọdún yìí bẹ̀rẹ̀ láti aago márùn-ún ìrọ̀lẹ́ títí di aago méjìlá kẹlẹ́lẹ́ ní alárè àjàgbá. akínkù ọdún ẹkùn ìyẹ̀dù tá a ríra akínkù ọdún ọ̀rẹ́ mi akínkù ọdún ẹkùn ìyẹ̀dù tá a ríra wa ilé òmà nílé wa sọ̀dẹ̀dẹ̀ ọ̀dẹ̀dẹ̀ onílé wa sí yàrá ẹ̀yin tèmi lamẹ́ríkà ilé onílé wa sọ̀dẹ̀dẹ̀ ọ̀dẹ̀dẹ̀ onílé wa sí yàrá kọ́mọ́tì tágbàgbà òkú wọlé kọ́mọ́tì lé wa òkú jáde akínkù ọdún akínkù ọdún ẹkú ìyẹ̀dún tá a ríra wa ẹ̀yin tèmi mílá kí mo tutù ẹkú jìjì tó ń yọ abẹ́ṣe ọdún lọ́jọ́ monday ló bọ́ sí on the two lọ́jọ́ monday two of may ní rockaway avenue ìyẹn lamẹ́ríkà oní new york city ní èjì rẹ̀ ọmọdé ọmọdé kò sọ fún ẹ zip code one one two three three ìyẹn ní new york city o látọjọ́ monday ní èjì rẹ̀ láti dédé aago mẹ́fà ní ìdágó méjìlá ẹdújọ bíi mi tuntun èmi ìkọ́ má ṣe lè yìí láti mọ bàbá ìtàmàṣe lọ́jọ́ monde fàájì oríṣiríṣi bàbá ògùn ó ti ṣe o ntẹ̀mí ó ti ṣe lọ́jọ́ monde mi kọ́ lọ́dọ̀ ya ṣàbí ọ̀dọ̀ ọ̀rẹ́ àní o nínú yọ̀sìrì mi tìmí tọ́ọ̀pù lẹ́bí kan ṣe àwọn abidí ẹ̀dẹ́sẹ̀ ní àjọ ń lọ sílẹ̀ ní tùǹgbà máa ṣe léyìn láṣẹ mọ́ bàbá ogún wọn lọ.